ènìyàn boni lára jaṣọ lọ ènìyàn boni lára jaṣọ lọ ènìyàn boni lára jaṣọ lọ o ó máa jaṣọ lọ ẹ̀yin tẹ́ ń wò mí nílé o ẹ̀yin ṣàlàṣọ tèmi mo mí àdáde ńkọ́ ẹ̀yin ṣàlàṣọ tèmi ọmọge tó ń fẹ́ yín yẹn ìwọ ṣàlàṣọ tèmi bọ̀bọ̀ àfi jújú owó ìwọ ṣàlàṣọ tèmi ọmọdé yẹn sẹlẹsẹ ìwọ ṣá àmọ́ ní ènìyàn bo ni lára jaṣọlọ ènìyàn bo ni lára jaṣọlọ ènìyàn bo ni lára jaṣọlọ o à ń kí yín <laughs> bóò ni ẹ̀yin tèmi nílé lóko lọ́kùnrin lóbìnrin lọ́mọdé ní àgbà ọ̀rọ̀ bọ̀ lẹ́pa funfun àbí dúdú ni kúkúrú ni àbí àgùntàn aṣọ lò mú kí n ṣàlàfíà lẹ́wà báwo ni wíìkì ń ṣe lọ òpin ọ̀sẹ̀ yìí kan bọ́lẹ̀ ṣe ń rò ó sí pé báwo ló ṣe máa rí ṣé kò sí wàhálà gbogbo pọ̀ ṣinṣin tó lọ ní gbogbo àsìkò ní òpin ọ̀sẹ̀ tó kọjá ti sálà àti gbogbo ẹ̀ tá à tún wò yìí báwo ni ṣó bá yín lákọ àti ṣó bá yín lábo ẹ̀yin tẹ́ ẹ pa ẹran bóò ní ṣe ẹ pin kárí ẹ̀yin tẹ́ ẹ pẹja báwo ni ṣe àtàdùn ó wọlé ẹ̀yin tẹ́ ẹ papọ̀ mọ́ náà pípa orí pípa oje òjòrò kanṣu kàṣà ti pa kankan ní kẹ́nu má ti gbófo ẹ̀mí à ń gbádùn yẹn <laughs> a tún ti dé lórí ètò akínyìn èmi náà ni èmi náà lára mi èmi nìkan gan lèmi ọ̀nà ìfẹ́ lomi ìṣe Victor Oyèbọ̀dé Ayọ̀délé ìfẹ́ ọ̀rọ̀ tì mí tí máa ti ń gbọ́rọ̀ fẹ́ yẹn ó máa ń ṣe mí gísgís gẹ́gẹ́ bí wọ́n pé ìfẹ́ gangan ni kíni òun ni àkójá òfin ìfẹ́ tí ẹ ní sí mi náà ló jẹ́ kí ẹ máa wò wá lójú àmọ́hùnmáwòrán yín ní òní ìfẹ́ yẹn gangan náà ló ní pé ah mo gbọ́dọ̀ tún wá kí ẹ̀yin tèmi tẹ́ wà nílé torí bẹ́ẹ̀ ṣe máa máa bá rẹ́rìn gan lásán gan ẹ̀rín yẹn ó máa ń jáde láti tẹlifíṣàn yìí mo máa ń fìlì ẹ̀rín yẹn ṣẹ́gẹ́ ẹ̀rín yẹn mo like jù ẹ̀jọ̀ ẹ máa rìn lọ torí pé kí ni bẹ́ẹ̀ bá rẹ́rìn ó túmọ̀ sí pé àánú àti ayọ̀ ló ń bá yín gẹ́gẹ́ bí orúkọ mi gẹ́gẹ́ bí wọ́n pé ọlọ́run ọba láwùrà tó dá yín sí tó dé àìmí sí tó jẹ́ kí a rí ọjọ́ òní ọba náà tó ń dáná di kòkò kòkò náà kò ní fọ́ iná abẹ́ òkú náà kò sì ní kú lágbára ọlọ́run bá ìdẹ̀rí mi pa láṣẹ ni pé gbogbo ohun tí ń pa yín ní ẹ̀rín kò ní pa yín lẹ́kún àwọn ohun tí ẹ̀ ń rò tẹ́ fẹ́ gbé ṣe ní dáadáa lọ́la ọjọ́ òní ọlọ́run á jẹ́ kẹ́ ẹ rí i ṣe mo ní fẹ́ fi tayọ̀tayọ̀ kí àwọn tí wọ́n ṣe ìgbéyàwó ní ọ̀sẹ̀ tó kọjá ah! ó lárin ni kódà mo wà ń bẹ̀ mí mo ṣe MC wọn mo ní bí mo ṣe ráàrùn èrò tó yá mo ní ẹ̀ẹ́ àwọn ọmọdé yìí ah! ooo nígbà tí mo tún kúrò mo tún lọ sí ṣọ́ọ̀ṣì lọ́jọ́ ìsinmi mo tún rí everybody kan wọ́n kàn ń jó mo ní pé ọmọ pẹ̀lú gbogbo ń ṣẹlẹ̀ nílùú iná àwọn èèyàn sì ń láyọ̀ inú wọn sì ń dùn bákan náà mo wá gbà ládùúrà pé gbogbo tó ń báyìí ló jẹ́ ní orúkọ ohun tí ẹ̀ ń sìn apàyínlẹ́rìn ẹ̀ bẹ́ẹ̀ ni a tún ti dé lónìí o lórí Àkíìyín pẹ̀lú èmi gbogbo ètò àmàṣe lẹ́nìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tẹ bá ní ohunkẹ́ni tẹ bá fẹ́ ṣe bóyá o fẹ́ o fẹ́ gbọ́ orin kan àwọn orin kan wà tí o fẹ́ gbọ́ níbẹ̀ o ti máa ń gbọ́dọ̀ fẹ́ ká play ẹ̀ fún ẹ kò sí wàhálà ìwọ ṣàṣọwọ́ aago sí mi gbá mi láago ṣe pé àtẹ̀jíṣẹ́ rẹ̀ fi ránṣẹ́ sí mi pé orin báyìí báyìí báyìí ni mo fẹ́ fún ẹ DJ mi dẹ̀ wà round ah DJ mi ń gbá lórí ẹ̀bí kíni o DJ Orísun ni mo pè é ó ń play anything ó máa pe gbogbo oúnjẹ bá fẹ́ báyìí tẹ́ ẹ máa máa gbọ́ kí tinú yá dẹ̀ máa dùn láti máa dùn síbẹ̀ lọ ni. ẹ ẹ má yẹ kúrò ń bẹ́ẹ̀ torí pé kí ni àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni wọ́n bọ̀ mi ò tí ì dé torí ohun tá a fẹ́ ṣe ní òní ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò ní òní ọ̀rọ̀ ẹ̀ ó lágbára gbáǹkọ́gbìn ni ọ̀rọ̀ tó jẹ́ pé tẹ́yìn kan tó bá jókòó sílé tẹ́ bá rò dáadáa pé Victor dẹ̀ sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tó sọ yìí ó yẹ ká lò ọ̀rọ̀ lórí oúnjẹ ni ẹ̀ṣẹ́ ti mọ̀ ẹ́ nà ẹ̀ ọ́ ní ọ̀nà fún lọ́nà ọ̀run irọ́ ni ọ̀nà fún lọ́nà ayọ̀ torí pé kí ni bẹ́ẹ̀ bá jẹun tó máa mára dán bẹ́ẹ̀ bá jẹun tó máa múnú yín dùn a máa ń fọ̀pá pọ̀lọpọ̀lọ pé jo nígbà tẹ́ bá ti jẹun tó dáa ọpọlọ á ṣí bẹ́ẹ̀ bá jẹun tó dáa ọmọ tó ń gbé lágbègbè yín gan-an á fìlì ẹ̀ pé inú ẹ̀gbọ́n ni yìí yìí dùn lórí ètò ẹ̀ní a máa sọ àwọn oúnjẹ mẹ́fà kan tó yẹ kí a dánwò èyí mọ̀ pé a ti máa ń jẹ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ bí ká jẹ bá ká jẹ ṣu ká jẹ lé búrẹ́dì ká jẹ kiri bí àtòrí pé torí ọrọ̀ ajé abẹ́tètè lọ mú ajé ṣóye yín àwọn abúlé ó jásá mú nǹkan sáà jẹ sáà jẹ nǹkan sáà jẹ nǹkan ṣùgbọ́n irọ́ ni afẹ́fún náà nǹkan mí jẹ pé ẹ máa jẹ sí pé inú yá dùn tó tó ní pé mo padà wá láti wá fún náà àwọn oúnjẹ ọ̀hún dẹ̀sáré dé ilé orin kí a fẹsẹ̀ rajó díẹ̀ ó yá díje mi jùlẹ̀ ó yá let's go díẹ̀. mo lérò pé ẹ gbádùn àwọn orin ọlọ́kanòjọ̀kan tí a ti gbé wá sí ojú ìwòran yín lẹ́nu <laughs> mo pa àwọn kan ń jó bẹ́ẹ̀ ẹ fẹ́ fi jó lẹ̀ ẹ pàápàá ṣèbí òpin ọ̀sẹ̀ ṣàlàwà ẹ jẹ́ a máa gbádùn ara wa lọ bẹ́ẹ̀ ni ẹ àbá ṣe ń jó díẹ̀ a ti máa sọ̀rọ̀ ṣítí díẹ̀ a ti máa dára lára yá díẹ̀ nítorí pé eré la wá ṣe èmi ní tèmi mi mọ̀ jèrè lọ. <laughs> ẹ má dàbí lórí ẹ bá ti fọ orí mi. ẹlẹ́mú sọ lẹ́ẹ̀kan pé mo fẹ́ fún yín ní àwọn oúnjẹ mẹ́fà ẹ àyàtọ̀ sí pé bí àgbà tí bí àjọ Monday ta kọ́kọ́ jí asáré àfisáré débi iṣẹ́ ẹ sáré ra ráìsì mo sáré dà sómi wọ̀ wọ̀ wọ̀ wọ̀ ó ti gbé concussion èmi ò tiẹ̀ like concussion ẹ mi like concussion àbí ẹ ẹ asáré Bugari gàrí sómi nítorí ilẹ̀ tíṣú mo fẹ́ sáré sùn torí mo tún lọ bí iṣẹ́ lọ́jọ́ kejì asáré bu gàrí sómi ẹlòmílẹ̀ rẹ̀ ẹ̀wà ni ẹ̀wà iṣẹ́ á ni yóò máa sókì ni ẹ má bínú ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ tó bá sókó náà wọlé ìrora ni ìrora la máa ń ya so ó tiẹ̀ dára gan ọmọdé ìbàkan sọ lọ síbítù òní yóò lọ torí ara ìrara ẹ̀ náà ni àbí ká tún fi yẹn lẹ̀ ẹlòmíì ẹ̀bà ni ẹ̀bà ní kura ẹ̀rí báyìí mo ti ń lògò báyìí wọ́n ti fẹ̀bà ṣe wá kékeré ni á jẹ ẹ̀bà wo gàrí fẹ̀ máa wò lórí mi ṣùgbọ́n ní ọ̀sẹ̀ táwa yìí wọ́n wá ní pé ah, ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ la máa ń rí bàbá mi gan mo kàn lè wà ń jókòó mo kàn báyìí torí pé èmi gan aláṣẹ ni ẹ̀mí kan máa ń dáná ẹ má lò bí a torí ọmọ Victor yìí sọ̀rọ̀sọ̀rọ̀ ni adẹ́rìnpòṣónú ni àbí aláwàdà kan ni àwọn ní ká fi ọ̀rọ̀ kissing ńlẹ̀ ẹ gbàgbé ọ̀rọ̀ mò ń ṣe yátì ó dà gan ilé ọlọ́kà mo ti ṣe it nígbà yìí nígbà mo kúrò school má wò pé àwọn oúnjẹ wo la lè máa sè tó jẹ́ pé ẹ bá kọ́jọ́ kò lásán tí òkú bá kọ́ wo oúnjẹ yẹn fúnra rẹ̀ ẹ̀mí àkọ́kọ́ lọ náà pé àwọn oúnjẹ máa fẹ́ gbá sí ojú ìbòràn yín báyìí ẹ̀kọ́ mímọ yín sẹ́ẹ̀kan ẹ̀ ti máa rò pé hmm, kí ló fẹ́ sọ ẹ̀kọ́ mímọ láti gbọ́dọ̀ báyìí rámà kàmà dáadẹ́ rẹ̀ ni. kò yẹ yín ní ká bẹ̀rẹ̀ ǹjẹ́ ẹ ti jẹ ẹ̀wà àti àgbàdo rí jàbẹ̀ láti bẹ̀ kò ń ṣe àwọn oúnjẹ ta lè ṣe láàrin ọ̀sẹ̀ lásán àwọn oúnjẹ wíkẹ̀ndì tó kí ni àkọ́kọ́ sí àgbàdo yẹn á rọ̀ dáadáa àgbàdo ìbéèni gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ pé àsìkò àgbàdo láwàá yìí àwa mú àgbàdo yẹn àyìn àwọn àgbàdo ní mílíkì ni o kò ń tóbi jù kò ń le lẹ́nu tó rọ̀ ni táwọn máa yin gan lásán báyọ̀ ẹ̀ ti rí i pé gbogbo mílíkì ọ̀rá anú èèyàn gan á ti ṣe sí wa lọ́wọ́ àkọ́kọ́ bọ àgbàdo yẹn á rọ̀ dáadáa àwa ṣa ẹ̀wà kí n ṣe ẹ̀wà lásán o bá mi wá ẹ̀wà olóyin ah! ẹ̀wà ẹ̀wà olóyin káwa sè ẹ̀wà bọ̀ dáadáa ẹ̀ ṣe gidi tí ó rọ̀ dáadáa jẹ́ pé tẹ́ bá mú báyìí gan-an sọ pẹ́ ní òfò lọ́wọ́ nígbà tẹ́ bá ti wá lọ ẹ̀yìn tẹ́tí ṣe dáadáa tẹ́tí ṣe pọ̀ gidi ọ̀nà méjì ni màá kọ́ ẹni tẹ́ fi ṣe ẹ kọ́kọ́ lọ sí ti àdàpọ̀ náà nígbà tẹ́ bá kọ́ ti àgbàdo yẹn tẹ́tí ṣe ẹ̀wà yẹn tó tún tẹ́tí kó pọ̀ dáadáa ẹ má rí àlùbọ́sà sí láti bẹ̀rẹ̀ mm-hmm. ẹ fà àlùbọ́sà yẹn sí tó bá ti fẹ́ ẹ̀ jiná tán ẹ wá rí àlùbọ́sà yẹn ẹ rẹ ló ní round round báyìí ríǹgì nígbà ẹ bá ti rẹ ẹ sí tán ẹ wà máa rí aroma yóò máa jáde gbogbo níbà yóò máa rí ah, kí lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá ṣe ẹ tán ẹ wá bá mi wá ata gbígbẹ ẹ lọ lórí ọlọ ah, ẹ má lọ ata gúngún ah, ata gbígbẹ ni ẹ lọ lórí ọlọ tòmátò díẹ̀ kó má pọ̀ jù kẹ́ ẹ lọ sí kẹ́ ẹ wá fi sí gbogbo yìí kẹ́ ẹ fi seasoning sí gbogbo yìí bóyá ẹ̀dẹ̀ ló yọ nìkan ẹ lọ fi sí àtẹ̀pọ̀ pupa ẹ má rò ẹ dé ẹ jẹ́ kó jiná pọ̀ kó gbẹ ẹrọ pọ̀ ah, ẹ má jẹ́ kó lómi rárá rárá rárá kò dẹ̀ ní tún gbẹ jù ah, nígbà bá ṣàbò ẹ̀tàn sórí abọ́ tó di tó ṣe kìtìpẹ́ <laughs> oh, ayé mi o ẹ wá kọ ṣàbò ẹ̀ lásán bóyá ẹ̀kọ́ lẹ́ fi jẹ ní o bóyá fẹ́ mu gàrí ní o bóyá ẹ̀rẹ̀ fẹ́ jẹ lásán ni zégobe ni ó lọ ìkànnù àmàlà ńkọ́ kò ń ṣe nọ́mà àmàlà pé bẹ́ẹ̀ yẹn máa sáàbù ẹ nìyẹn àmàlà yẹn abẹ́lẹ̀ àmàlà dúdú ní kẹjẹ ká jọrò ẹ wá bá mi wá abọ́ onígorodóòmù abọ́ tó ní dòm nínú báyìí ẹ tẹ̀ sínú ẹ ẹ tẹ̀ ẹ tẹ̀ ẹ tẹ̀ báyìí ẹ wá mi ṣe gbẹ̀gìrì àti ewédú ah! ẹ fi ṣe bí àbùlà ẹ wá kọ́kọ́ bu gẹ̀gbẹ̀gìrì yẹn náà ẹ tó wá fi ewédú sí láàárín ẹ wá jẹ́ ẹran níyọ̀ lẹ́ni àbíkẹ́ tí ń kó ẹ mọ ti ẹ tó máa ń lé o ẹ bá máa tì kó yẹn ẹ ti fomi gbóná fọ gbogbo yẹpẹ inú yẹn ti fọ dànù ẹ wá bá mi dín ata ẹ oníjẹ olómi ọbẹ̀ ẹ ń ṣe ní ìyá àdúrà ẹ máa jó mi ọbẹ̀ pàdé mi nkùpa kàn ṣó mi ọbẹ̀ ẹ dín ata ọbẹ̀ yẹn kó kí gidi ẹ bá mi bù sí má lọ síbi ẹ jẹ́ àlọ́ ìbílẹ̀ ẹ ṣanwó a máa gé ah ẹ ọ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ẹ gé ni ah ooo ọlọ́run o bí ẹ bá géyìn o lásán gan ẹ wá fẹ́ mi wó mi tútù tó ti ṣẹ̀wọ̀n gidi tó ń láàgùn bọ̀ bọ̀ bọ̀ báyìí ẹ bá ṣe ń gé ọwọ́ kan ọwọ́ kejì omi tútù ní gàn-án oorun alẹ́ yẹn á yàtọ̀ ó ní mélòó ó ní méjì ẹlẹ́ẹ̀kẹta ẹ wá mi ṣe ẹ̀fọ́ ẹlẹ́mi méje ẹ̀fọ́ yẹn ẹ̀fọ́ méje lẹ máa sè ẹ mọ̀ láwọn ẹ̀fọ́ yẹn ẹ jẹ́ ká fún yín bá mi wá úgú tàwọn yíbò bá mi wá efinrin ó di méjì ẹ bá mi wá ìgbò ó di mẹ́ta bá mi wá ẹ̀fọ́ yànnàpájà ẹ mọ̀ fáyàn yànnàpájà èyí tí o jẹ yẹn máa ń yàn lára yẹn ẹ bá mi fẹ́ fẹ́rẹ́fẹ́ ó di mẹ́ta ó di mẹ́rin àbí ẹ tún bá mi wá ẹ ẹ gbúre bá mi wá múnú tutù nígbà tó bá ti wá rí yẹn tán ẹ ṣe bá mi wá ewúro sí i ewúro yẹn ẹ má gbó ẹ kàn bá mi gé bóyá bí ewé bóyá bí mẹ́fà sí méje ẹ ló bá ṣe ẹfọ ìbá ṣe pọ̀ sí ni ẹ kàn bá mi fi sí ẹ jẹ́ kí kíkorò yẹn kó tọrọ sínú àwọn ẹ̀fọ́ yẹn ẹ ṣe wà wá pọ̀n mọ́ àpamọ́ tó tìkì ẹ rẹ̀ ló ní round round round bẹ́ẹ̀ yẹn bá mi wá idé pupa ńláńlá yẹn ẹ ti sàn án ah bá mi bá mi kí ni ẹja gbígbẹ ìbàjẹ́jà ọ̀sán ìbàjẹ́ panla ìmọ̀lá fẹ́ lo ẹja gbígbẹ ẹ lo titus yíyan táwọn àgàn yẹn kẹ́ ẹ fi sí ẹ bá lówó ẹran déédéé ni bẹ́ẹ̀ sì lówó ẹran àwọn jàǹkárìwọ̀ yẹn gan ó ti tó tẹ fẹ́ wá ní panla stockfish àwọn Ìgbò yẹn ẹ jẹ́ kó wà ń bẹ̀ ẹ kọ́kọ́ bọ àwọn yẹn náà kẹ́ tó wá kó sí i oh oh ṣe ṣe mí kò yé mi o love love love love one thing thing lórí ọ̀rọ̀ oúnjẹ yìí náà ni náà ìbá ti wá ṣe yẹn tán ẹ bá mi ṣe kí ni ẹ bá mi wá pando yàn ẹ bá dẹ̀ mọ yẹn ọgbọ́n gidi ẹ gún yẹn tó fẹ́ lẹ́sìn fi dáadáa <laughs> oh. ẹ bá mi wá ẹlẹ́rìn dòdò tó make sense tó tutù kẹ́ ẹ fi kún. Oh, ṣé àwọn oúnjẹ yìí kò ṣe àwọn oúnjẹ tá a máa ń jẹ lásán lásán ẹ bóyá ìdẹ́rù kan bóyá mi mọ̀ ṣe ẹ lè pe mí o bẹ́ẹ̀ bá tẹ̀lé mi lórí Instagram ẹ rí gbogbo àwọn kí mo sọ pátá ni mo lè ṣe torí pé kí ni àwa gan ọmọ oúnjẹ ní ń jẹ oúnjẹ mi mẹ́rin lára mi ṣùgbọ́n mo ń ṣe yàtì àwọn oúnjẹ yìí dá lára ó máa ń ṣara lóore àwọn oúnjẹ tó jẹ́ pé béèyàn bá káyé mọ́ díẹ̀ gan tí bá ń jẹ lásán àwọn ah, ò pé ah, ọ̀gbẹ́ni ọmọ tó bá ṣiṣẹ́ déédéé á ṣe kí ni ó yẹ kó lásìkò gbádùn ọwọ́ tó bá ṣẹ́gun sí òun náà ni ó máa jẹ́ ó ṣe kó rí gangan nìyẹn ẹ mo ti dárúkọ oúnjẹ mẹ́ta oúnjẹ lẹ́ẹ̀kẹrin ní kọ́mọ́kóbó ìyẹn ni kíni ìrẹsì alágbọn ẹ̀tàn Yorùbá ń pè ní coconut rice <laughs> kì í ṣe oúnjẹ tó wọ́pọ̀ láàrin àwọn èèyàn ẹ ẹ bá kọ́kọ́ fún àgbọn yín tẹ́ ẹ ti yọ omi inú ẹ̀ tẹ́ ẹ ti gé kéékèèké nínú blender yín mọ́ ẹ bá ti lọ tán ẹsẹ̀ bí ẹni ṣẹ́gì ẹ bá ti tán omi ẹ̀yẹn gangan òjé ibẹ̀ lẹ́fìsì rẹ̀ láti bẹ̀rẹ̀ kàkẹ́ lomi omi àgbọn ẹ̀ lẹ́fìsì rẹ̀ sí wọn bí ẹ bá wá ṣe tán ẹ má ṣe ní oníkànkọ́ṣàn wọ́n bá jẹ́ ẹ lọ́ọ́ má lọ bẹ yẹn dín ata ẹ̀ lọ́tọ̀ ó yẹ ẹlòmíràn mọ̀ bó ṣe ń dín ata ẹ sáré kọ ẹ ní pápápá má ti kọ́kọ́ gbé òróró ẹ̀ kaná òróró díẹ̀ náà ni rí àlùbọ́sà sí àlùbọ́sà yẹn máa change òórùn àti adùn òróró yẹn inú bá ti sẹ́yìn wò tán ó wá dáta sí ó dà gbogbo èròjà rẹ sí ó wá dé lọ́pọ̀ má jẹ́ kó mi wọ́n àbẹ̀jẹ́ kó gbẹ kirikiri gbọ̀ bá gbẹ gidi kó fi lẹ̀ má gbàgbé o èdè mọ̀mọ́ ẹja gbogbo tó bá fẹ́ lò lò ló bá tán wàá sáàbù rẹ sí ẹsẹ̀ gbẹ̀nú abọ́ kan ọbẹ̀ náà tábọ̀ kan má bù sórí ẹ̀ má ṣe bí ọ̀rọ̀ kó jẹ ìrẹsì lọ́tọ̀ ata lọ́tọ̀ ni wàá máa búlé kó máa rò pọ̀ ọ̀rọ̀ bí ó jẹ bí ó jẹ iná ni ihun tó yàtọ̀ yàtọ̀ sí ẹ̀wà gan ńkọ́ ẹja jẹ̀wà gan àti dòdò ẹlòmíì kò ń ṣe irú ẹ̀wà kan náà tá a máa ń ṣe o ẹ̀wà gan gidi ẹ ó lè mú ẹ̀kọ́ wa lọ wẹ́lẹ́wà gan lọ o wẹ́lẹ́wà gan lọ jẹ̀wà gan àti dòdò dòdò yẹn lẹ́kàn bẹ́ẹ̀ gẹ ní wẹ́wẹ́wẹ́ kó wá kó sẹ́gbẹ́ ẹ̀wà gan ó dáná ẹlẹ́kẹfà rèé núdùsù eléròjà kì í ṣe bí núdùsù àmọ́ ṣe yàtọ̀ ẹ̀ka máa ṣe bọ̀ ọwọ́ wọ̀wọ́ wọ̀tẹ́ máa kó jẹ irọ́ irọ́ eléjà ilé pé ẹ̀lò green pea máa wà ń bẹ̀ kárọ̀tì máa wà ń bẹ̀ spring onions máa ń pe kí ni òyìnbó spring onions àlùbọ́sà agúngún bíi eléwé yẹn ó bá wà ń bẹ̀ ó bá lẹ́dọ̀ fẹ́dọ̀ sí sweet corn ó máa wà ń bẹ̀ ọkọ dín àwọn yẹn fẹ́ni fẹ́ jollof rice bẹ́ẹ̀ ni fẹ́ ṣe fried rice ni ọkọ dín àwọn yẹn náà lọ́tọ̀ tó bá ti wá dín àwọn yẹn tán sórí noodles yẹn yẹn a lè ṣe lẹ́ẹ̀mejì pípa méjì ẹlòmíì àkọ́kọ́ sè pẹ̀lú omi látòrí iná hmm, má jà ṣe báwọn jẹ́ tó kú ẹ lọ́nà mẹ́ta fi ṣe é ẹ ọgbọ́n mi kaná ná bẹ́ẹ̀ bá gbọ́n mi kaná noodles ẹ gé nínú e abọ́ kan lọ́tọ̀ bóyá wọ́n ti wó wàá da omi gbóná sínú noodles yẹn bò ó fún ìṣẹ́jú bí wọ́n bí méjì sí jẹ́ kó rọ̀ tó mọ̀ pé tó kọ́ dín àwọn èròjà eh, fried rice ẹ̀hún nínú abọ́ kan tẹ́lẹ̀ tó bá tó wá dín ìhùn tán ọ wà á kó pọ̀ sórí fry pan tó bá gbé sórí fry pan tán wà á máa rò bẹ́ẹ̀ ní ṣe fọlọ́jẹ jù ah, ah, ah. oh, wo tó bá fẹ́ ìmọ̀lára ni bó ṣe ń dáná ó lè gbá mi lórí aago àbí kò tẹ̀lé mi lórí Instagram handle mi at big for love eh, Instagram mi nìyẹn official Vic for love káàsì lórí bó ṣe ń jáná ó dẹ̀ lè pè mí wá sórí ilé wọn mo ń ṣe home service máwọ̀ rí mi ní ṣàjẹ́ púpọ̀ kò yí ẹ máwọ̀ rí ètò ṣì wà lọ́nà ètò ṣì wà ẹ kọ́ lọ máa dáná ná nígbà tí ìjẹba ìjẹba ti wà kí ṣiṣẹ́ wa yẹn a máa fi àwọn orin àwọn orin àwọn orin tó dáa a máa fi jíǹkì yín nígbà tẹ́ ẹ̀ ń dáná lọ́wọ́ ẹ wò ó ẹ má kúrò ńbẹ̀ à ń padà bọ̀ ó yá díje mi nílẹ̀ bẹ́ẹ̀ jáfẹ́tẹ̀ <laughs> ó ga jù ẹ bẹ ṣe mọ̀ pé lórí ètò akínyìn yìí ẹ ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ á dẹ̀ máa fún yín ní àwọn orin tí ẹ̀yin bá béèrè fún. ẹ lórí àtẹ̀jíṣẹ́ tí ò ní n fẹ́ tọ̀wọ̀tọ̀wọ̀ àti ti àtọ̀yà kí Mr and Mrs Ọmọjọlá tó ṣe ọjọ́ ẹ̀ tó ṣe ìgbéyàwó fún ọmọ wọn ní sátidé tí ó kọjá yìí ah mo fẹ́ ní àkódà ìyàwó ò ní mẹ́ni o ah ẹ̀ náwó ẹ̀ náà ra ọlọ́run á ṣe bùkún yín bí àpótẹ́ ti mọ́wó tẹ́ ti ṣe gbogbo fàájì tá a ṣe yẹn ọlọ́run á fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò àpò yín ẹ ṣe gan-an. ẹ o ẹgbẹ́ yìí tẹ wà nílé tẹ fẹ́ ká máa play orin yín àbí tí ẹ fẹ́ ṣe shout out fún ọ̀rẹ́ yín ni bóyá ẹ fẹ́ ṣe ọjọ́ ìbí ni àbí ìgbéyàwó ni àbí ìkómọjáde ni àbí ẹ fẹ́ wúyè ni àbí anniversary nǹkan tẹ bá fẹ́ ṣe ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí wa àwa sì máa fún ní orin tẹ́yìn ń fẹ́. Mr and Mrs Ọmọjọlá ó yá DJ mi Tama ìgbéyàwó ṣe wá pọ̀ báyìí ní ọ̀sẹ̀ tó kọjá yìí Mr and Mrs Balogun láti ìlú Ìbàdàn ẹni kan bá yín kí ọmọ yín Ọlọ́ládé tí ó ṣe ìgbéyàwó bákan náà ah! ó ga ẹ bẹ́ẹ̀ tí ẹ pè mí àwa gbọ́ ẹ mo mo fi ilẹ̀ mo rí àwọn instagram post mo rí gbogbo àwọn facebook bẹ́ẹ̀ ṣe ju gbogbo àwọn pati yẹn lẹ́fi ní kí n lè mọ̀ pé yes ọmọ yín deserve greeting yẹn la ṣe fẹ́ kí yín mr and mrs balógun mo ní ẹkú ẹkú ìnáwó ọjọ́ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe pé ojú tẹ̀tẹ̀ fi ń wà yẹn lásán gan ojú yẹn ire ire ire ire báyìí ni ó máa rí ẹ ṣe gan so mr and mrs balógun ọlọ́ládé mọ́mí àjáde ẹni kì í kí ẹ fáwọn gbọ́ pé ọkọ rẹ ló mú wálé pé ó fi wàjọ àwọn mọ́mí ló fi wàjọ àwọn ṣé ó fi wàjọ mọ́mí o máa ń sáà break hotel sáà breakfast ọmọ tó bá ti léèrè jáde a máa ń mọ̀ wọ́n ẹ̀mí gbòòrùn ẹ̀ ní fọmọ gidi ni wọ́n ó yá ìwọ náà gbárin látọ̀dọ̀ àwọn dj bá mi fún wọn ní orin torí wọn ò béèrè request orin kan bá mi ju wọn lórí tó wà orin tó wà pàtó ó yá fàyè ṣe fàájì sálà wa lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé sálà ìta ṣe yìí aṣùwà nínú ọdún ọdún ọdún tèmi oṣù kan máa fi ń ṣe kódà mo ṣe ń jẹran mi lọ́ba yìí mo ṣe ẹran tán fún mi mo ṣe ń jẹ <laughs> mo dín mo yán mo ti rùn ràn ẹ màá sá màá sá sínú oven kílẹ̀ <laughs> wọ̀ pé èmi kọ́ mo ń ṣe nǹkan mò ń ṣọdún lẹ́yìn báyìí sọ àwọn tó pe àṣetúnṣe ó ṣe ló ń wọlé lọ́tún lọ́sì wọ́n pé ah, sálà sálà sálà sálà mo ní kí ló dé gan-an ẹ torí tí nǹkan la ṣe wà ń bí alẹ́ ṣùgbọ́n ọdún iléyà iná ṣe já máa ṣe lọ torí náà Afeez ní kí bóun kí fámìlì òun kẹ má bínú pé òun ò lè wálé pé òkè ọ̀hún ló jẹ́ kóun rékè bí ló ṣùgbọ́n ẹwà ní òkun àyà ọ̀hún ó wá kí n bá yín pé ẹni orin tí má ti wù mí pé kí n play ẹ̀ fún yín kẹ́mi sọ̀rọ̀ yẹn lọ ni another text tún wọlé láti ọ̀dọ̀ Mulikat ó ní pé ah dáàdi òun mí sí kí wọ́n bínú pé wọ́n ní káwọn ṣe test in school ni ah, <laughs> ọlọ́run ṣàánú wa o ìwé náà ni gẹ́gẹ́ wọn pé owó tẹ fi ràn lọ léèwé náà ni kò dẹ̀ fẹ́ dójú tì so ọdún sì pọ̀ tá a máa ṣe wọ́n á ní pé kí n bóun play orin kan ó ní ẹni orin tí wọ́n ti mọ̀ pé ó máa da tó season yẹn tó dẹ̀ máa yẹ òun àti ẹ̀yìn ní kí n play máa wò pé ah, ó dáa náà àti a àti b kí n fi orin yìí sí ní ẹsẹ̀ kẹ́ jó kẹ́ fi kí ni kẹ́ fi gbádùn pàtí kẹ́ fi gbádùn gbogbo pọ̀pọ̀ ṣìnṣìn tó ń lọ lásìkò yìí torí náà orin àṣàkẹ́ ni máa fún yín kẹ́ lè gbádùn ara yín gẹ́gẹ́ bó ti mọ̀ pé láìsí ẹ̀yin kò lè sí àwa láìsí àwa náà kò lè sí ẹ̀yin àwa níbí nítorí tí ní kíkiri kí ọjọ́ yín lè máa lọ lóní mélòó mélòó ó yá jáde ṣó ń lé láti lọ gbọ́ àṣàkẹ́ ẹ má dọ̀ọ̀lù ẹ̀ jùlẹ̀ bẹ́ẹ̀ ó yá àfi sàlámì mọ̀rọ̀bọ̀ gbádùn ìjó ta fún ẹ̀yìn ẹ̀rùn yẹn ó make sense àṣàkẹ́ àtúnmí ah, yẹn ó wà ó wà pa gan and Munikat Anjorin tí wọn náà ló filẹ̀ lórí tó wà pa ni wọn náà mọ̀ pé lórí sex hour yìí yọ àwa ń gbé láti fún yín ní orin tó wà pa orin ìgbàlódé orin tẹ́ ẹ máa jó sí ni. ok ẹ̀mí sọ láti bẹ̀rẹ̀ ṣó yìí wípé a fẹ́ fún yín ní àwọn oúnjẹ mẹ́fà ká pa ogun àwọn oúnjẹ tá a ti máa ń jẹ láti bẹ̀rẹ̀ bóyá torí aṣẹ́fẹ́ lọ bí iṣẹ́ afẹ́sáré mú bí mú bí mú bí jọ ń pọ̀ jọ ń pọ̀ kó lè lọ. ẹ mo bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀wà àti àgbàdo <laughs> ẹ mo sọ fún yín pé ẹ̀wà àti àgbàdo jẹ́ oúnjẹ tí kí ló máa ṣara lóore. àgbàdo ìbéènì gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àsìkò àgbàdo la wà yìí fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bá péjọpọ̀ lórí àsìkò yìí lórí akínyìn yìí ẹ mo tún fẹ́ tún àwọn oúnjẹ yẹn mú tó dà ẹ̀yin gan náà ẹ mo ní ẹ̀wà àti àgbàdo kí a wá lọ ata gbígbẹ lórí ọlọ kí a fi sè é kó lè wà pa bẹ́ẹ̀ yẹn ẹ mo tún wá ní ká ṣe àmàlà àmàlà yẹn ká tẹ̀ láàrin ká gbẹ̀gìrì àti ewédú sí ká wá sí ọbẹ̀ dídí àti tìǹkó mo ní ká tún fi ká fi ráàpù ẹ̀ ká wá ṣọwọ́n ká fi ọwọ́ wa ká máa fi gé e ṣe ti rántí ẹ mo tún wá ní ká ní ká ṣe ẹ̀fọ́ oríṣi méje mo nà dárúkọ mo ní ká lo úgú efinrin ewúro ìyànàpájà ìgbó múnú tẹ bá ní múnú tutù kẹ́ fi sí àti ewúro múnú ewúro yẹn kẹ́ ẹ má gbó kẹ́ẹ̀kan rárá gé bóyá igi mẹ́fà ní kẹ́ ẹ gé kẹ́ ẹ sè mọ́ kíkí ni kíkó rẹ̀ kó lè tọrọ sínú oúnjẹ yẹn nígbà tẹ bá ti wá mú gbogbo àwọn ẹran yín àwọn ẹja gbígbẹ gbogbo panlá tẹ ti gábéjì ẹ pọ̀ kẹ́ wá wá pando yam tó wà pa kẹ́ fi garnish ẹ ah ọmọ àtòmí tútù tó make sense ah ooo ooo nígbà tí mo ṣèyẹn tó mo tọ́ ni pé kí ni ká máa ṣe kí ni ìrẹsì coconut rice yẹn ni pé ìrẹsì alágbọn ní ká kọ́kọ́ mú àgbọn yẹn ká pa omi ẹ̀ ká dànù ẹ̀ ní ìdí ẹ̀dẹ̀dẹ̀ tọ́jú ẹ̀ kẹ́ mú ara ògùn sọ yẹn ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́n kẹ́ wá gé àgbọn yẹn kẹ́ ẹ lọ tẹ́ bá lọ tán ká ṣe bí ẹni ṣẹ́gì ká wá fi omi yẹn gangan lẹ́fìsì ìrẹsì yẹn ká wá dín ata ẹ̀ lọ́tọ̀ ká wá ṣe kí ni ká wá ṣàbù ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ká máa ká máa fi jẹ ẹ náà wọ pé oúnjẹ tó make sense yẹn ẹ̀yìn máa sọ yẹn tán mo tọ́ ní ká máa ṣe kí ni ká jẹ noodles oríṣiríṣi èròjà nínú ẹ̀ kí làwọn èròjà yẹn mo ní bíi carrot bíi eh, green pea yẹn ni eh, àwọn ẹ̀wà tíntìtì bíi green báyìí ní bíi àwọn eléwé báyìí ní káfí sí àbí kẹ spring onions àwọn àlùbọ́sà oléwé tó máa ń gùn yẹn àwọn àbókí náà máa ń ta gbogbo kíní yìí kẹ àlọ́dọ̀ wọn kẹ ṣe ẹ̀kọ́ dín yẹn tán náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe fried rice tábà tó wá dín yẹn tán mo wá sọ fún yín mo níbẹ̀ ṣe máa ṣe noodles yín oríṣi méjì ni ìkan wà tá a mọ̀ ṣùgbọ́n ilé ìta máa ti fẹ́ kọ yín ni pé ẹ̀kọ́ gbómi ẹ̀ka náná ẹ wá mú noodles yẹn náà ẹ rẹ síbì kan ẹ wá rẹ fún bá fún bíi two minutes péré tó kó fi rọ ni tó bá ti wá rọ̀ tán kẹ́ yọ omi ẹ̀ dànù ṣé wá rí ibi tí ẹ ti dín àwọn èròjà yín yẹn ẹ fi sínú fry pan fry pan yẹn ẹ wá dà noodles yẹn ẹ dà sí ẹ wá rò pọ̀ ẹ wá fi òróró chíú ẹ fi sí àti ata díẹ̀ díẹ̀ kó lè ta lẹ́nu kó bá rìn láyà ẹ rò pọ̀ ó ti di fried noodles nìyẹn kódà ẹ máa gbádùn ẹ̀ tó lọ́ máa pèsè owó kẹ́ wá wá ẹ̀dọ̀ kẹ́ ẹ gé sí àbí sátìsì kẹ́ ẹ gé sí. Ah! ayédùn jẹ̀jù yà lọ àti ọ̀pọ̀lọpọ̀ tó oníkan tó yẹ kí ni ẹ̀wà gan àti dòdò ẹ̀wà gan ṣe nǹkan tó wà káàkiri káàkiri ẹ máa wà lọ ni ẹ lè lè gbéra yín kúrò nílé ẹ gbéra yín sínú ọkọ̀ kẹwàá ọ̀dọ̀ ìyá ẹlẹ́wà gan lọ ẹ má bọ yín dání bóyá ẹ jẹ́ ń bẹ̀ ẹ rà wá lé kẹ wá dín dòdò yín lọ́lọ́fọ́ ọ̀rọ̀ kọ́ bá yín wẹ̀ kékèké kẹ wá gbé sílẹ̀gbẹ̀ kẹ máa fi lò ó. ẹ̀yin náà rí i pé mbẹ́ bá jẹ́rú àwọn oúnjẹ yìí tán ẹ mọ̀ pé ah ah ó dà bọ̀bọ̀ yìí orí ẹ̀ wà ń bẹ̀. ẹ bá tẹ̀lé mi lórí social media handle mi yẹn ni at official vic for love. ẹ rí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí máa ń ṣe síbẹ̀ torí pé aláṣẹ ni èmi èmi láì kí n máa dáná mi ń jẹun ju o ṣùgbọ́n mẹ́ka ká dáná ah ìyàwó mi gan mọ̀ nígbà yàrá máa ní wòwòwò sisi sisi wàjá lọ jókòó máa wo tv máa wo Orísun lẹ́kìn ń bọ́ sí yàrá àdáná ní bá ṣe ń dín gbá ni mò ń dín àwo mo máa kọrin máa súnfè kiri inú oyin inú mi ó <laughs> oh. <laughs> oh! wọ́n fẹ́ kí wọ́n bá yín dáná ńlé ẹ lè pè mí o mi ì ní jáde yín púpọ̀ kódà gan ẹ lè má fún mi lówó gan ẹ kàn sanwó ọkọ̀ mi kí uber wàá gbé mi lé kó dá mi padà sílé ẹ rí i pé ẹ̀yin gan wọ́n pé ah, ah, yín bí mo tó máa ń sọ̀rọ̀ yìí náà nǹkan tó jẹ́ ayé òṣèré yìí ó tún mọ náà já kẹ́rẹ́ fi láìfò wá ṣe àmọ́ jí ká ṣeré pálọ̀ kálẹ̀ sì dáná because kí ni ọmọ tó bá ṣiṣẹ́ déédéé alásìkò ìgbádùn mo ṣe yẹ kó rí gangan nìyẹn fún yín tó ẹ̀yin tèmi nílé ẹ̀yin tèmi lóko ẹ̀yin tèmi lájò ọkùnrin obìnrin ọmọdé àti àgbà ọ̀rọ̀bà àti ilẹ̀pa dúdú àti pupa mo kí yín o ṣé kí mi padà bí wọ́n fẹ́ ṣe kí wọ́n fẹ́ kí mi padà lórí gbogbo social media handles tẹ́ ẹ̀ ń wò yìí at Orísun Facebook at Orísun Instagram at Orísun TikTok at Orísun Snapchat at Orísun gbogbo omi tó bá ti fẹ́ gbúra at Orísun ni àtẹ̀mọ́ adáyín lò bóyá ẹ̀dẹ̀ fẹ́ máa tẹ̀lé mi èmi fúnra mi èmi gangan lèmi ọ̀n nífẹ̀ẹ́ lómi ṣe mi ò ṣe ẹ ẹ lè pàdé mi lórí at official vic for love vic four mẹ́rin àti love love ibẹ̀ lèmi wà lórí ig then facebook victor Oyebode. lórí tiktok náà at official vic for love ni a lè fomi fomi jomi tọrọ a lè jọ ṣeré pa kílẹ̀ gún mi ṣe tó lóhun òjò ohunkóhun tí a fẹ́ ṣe ẹ pàdé mi lórí àdàn ẹ kà máa múra wa bẹ́ẹ̀ ẹ bó ṣe máa rí nìyẹn àdínrín jù bá lọ lórí ètò akínyín lórí Orísun ibi gangan ni ìgbádùn wà kò síbi tí ẹ lè lọ kò síbi tí ẹ lè wò ìgbádùn ti bí gbà ń tọgbìn ni ẹ ń fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn tajọ wà ní yàrá gòdò yìí àwọn olùyà mi ẹ ọlọ́run ò ṣe ń lẹ́nu ìyá o ẹ olùyàwó ìrànlẹ̀ ẹ mo kí n gidi àti àwọn hundred and press button náà tẹ́ ń tẹ gbogbo ẹ kó lè dùn kó lè ṣe